Eh, eléyìí ni oògùn ìkìyà fún èyí tí ẹ̀yin máa sábà jà oríṣiríṣi oògùn ìkìyà ni ó wà lórí íńtánẹ́ẹ̀tì àmọ́ mo fẹ́ kí ẹ lọ gbìyànjú èyí tí mo fẹ́ fún yìí eh, bẹ́ẹ̀ ni oògùn ìkìyà lè ó kọjá bẹ́ẹ̀ tí o bá rí ṣe wàá dúpẹ́ fọ́nà ọba ó ní bẹ̀rù ẹni tí mọ̀ tó bá lo oògùn ìkìyà yìí ó tí a kò ṣí mẹ́ta lera wọn bóyá ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ àbí mẹ́ta láàrin ọ̀sẹ̀ méjì wà rí pé eh, nǹkan ń bẹ eh, òkùnkẹ́ tó lágbára ni bóyá wọ́n máa ń bẹ̀rù àbí wọ́n fẹ́ kí ayẹ kí wọ́n fẹ́ máa bẹ̀rù kọ́kàn bí tó bá ń lọ báyìí wọ́n fẹ́ máa ní confidence bẹ́ẹ̀ kọ́ lọ gbìyànjú òkùnkẹ́ yìí lábàá mi wá ẹ̀dùn ara tó wáyé confam ẹ̀dùn ara lọ́dọ̀ àwọn ilé ọmọ àti akọ̀kúta àwọn ilé ọmọ wọn ń ta kí ní méjì epo pupa àti àwòsóbí tó bá tóbi díẹ̀ bọ́ọ̀lù yìí máa ṣe ẹdùn àrá yìí ẹ dáná síbi kan ẹ fi sínú iná kan akọkúta yìí ẹ dáná síbi kejì ẹ fi sínú iná kan tí méjì bá ti gbóná ẹ bu epo díẹ̀ sínú àwòsóbí tẹ̀sí yẹ ọjà kó la rẹ ẹ síbi tó bá ti gbóná gan tẹ̀wọ́ ti gbóná tó ti pọ́n ara ẹ mú síbi ẹ fi gbé ẹdùn àrá yìí ẹ sínú epo tó wà nù àwòsóbí yìí ẹ mú ṣíbí yẹn náà kẹtì fi gbé akọ̀wé dàn yẹn nínú iná wáyà gíláàsì wáyà jẹ nínú ẹ gbé sínú ọ̀sọ́bì yẹn ẹ fi méjì jẹ kó ṣe ṣì tó bá ṣe ṣì tán ẹ kó tutù bá tutù tó lọ́wọ́rọ́ ẹ po yẹn mu wò ó ayé á kí ju nǹkan mi lọ wọ́n ti gbìyànjú ní bíi ẹ̀ẹ̀mẹ́ta wọ́n bá ti ṣe ìpàdé pẹ́yẹ ti kí má ṣe mọ́ ọ́ wọ́n tó wọ́n kò tí kìtò tó ṣe lẹ́ẹ̀kan sí láti máa ṣe lẹ́ẹ̀mẹ́ta wò ó ní bẹ̀rù yẹn mọ̀ ẹ̀yìn iṣẹ́ tó lágbára ní àṣírí ni mo sọ fún mi pé kò yẹ kó mo ní máa fún iṣẹ́ ìbẹ̀rù máa fún iṣẹ́ ìbẹ̀rù àmọ́ àwọn iṣẹ́ kan wà tẹ́ pé mo lè fi lẹ́yìn bàṣẹ àga àwọn iṣẹ́ ṣọlẹ̀ tó fi ń ṣòro rẹ̀ mo ti mo ti ń tò sínú group mason àwọn tó bá ti sáyìn lọ́mọ bá ń bẹ̀ mo fẹ́ jiyàn láyé tó bá ti rẹ́gísà fún VIP yìí pátá group mi wà bá ń bẹ̀ oògùn tó fi ń gbẹ́rọ fi ń ra igbe mo ti fi kọ́lẹ̀ sí ibà èyí wà ń bẹ̀ ní gúrúpù yẹn tẹ́ a èròjà ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ lẹ́rù ó ṣe owó tí wọ́n fi ń gbé nǹkan rẹ̀ sí wàrí tí wọ́n fi ń gbé nǹkan rẹ̀ sí láyé wọ́n ti kún bẹ̀ màbẹ̀sí ń sáyìn ní ìbẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ sínsìn mo ń ṣe àwọn kan ni wọ́n àwọn ṣẹ́ báyìí máa ń máa fílẹ̀ ń báyìí tó ṣe tẹ́ pé wọ́n lè lò rẹ̀ wọ́n fẹ́ lò so ẹ̀yin followers mi ẹjọ́ tó lọ yẹn lẹ́gbọ̀n iṣẹ́ yìí tí wọ́n fún náírà mo ń bọ̀ wọ́n ti